Hadith 564. Hadith 564. Abi. Ani Abdullah radiyallahu anhu. Qal صلى لنا رسول الله صلى الله عليه وسلم ليلة صلاة العشاء وهي التي يدعو الناس لعتمة ثم انصرف فأقبل علينا فقال أرأيتم ليلتكم هذه فإن رأس مئة سنة منها لا يبقى ممن هو على ظهر الأرض أحد Hadith 564. láti ọ̀dọ̀ Abdullahi kí Allah yọ́nú sí kọ́ọ̀là ó sọ pé sọ́là lánàá Rasulullah sallallahu alayhi wa sallam laylatan salat al-isha ní alẹ́ ọjọ́ kan laylatan ní alẹ́ ọjọ́ kan sọ́là lánàá Rasulullah sallallahu alayhi wa sọlátàlá ìṣà ànábì kí ìrun ìṣà ìfún wa wáhíyà láti ìyẹ́dẹ́ onáàsù àlẹ́átàmà òun ni ìrun tí àwọn èèyàn ń pè ní átàmà ìrun tí àwọn èèyàn ń pè ní átàmà tó túmọ̀ sí pọ́mà báàsì ó túmọ̀ sí pé kò tako àwọn tí ń pè ní atama ló fi sọ pé àláti ìyẹ́dọ̀ ònàṣú àlẹ́ atama irun tí àwọn ènìyàn ń pè ní atama òun ọ̀bá wọn pè ń tiẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò tako àwọn tí ń pè. fọ́ọ̀mù sọ̀ràfà lẹ́yìn ìgbà tí ànábì kírun tán. fàákìbàlà alẹ́ ìnà lẹ́yìn náà níbi kírun tán ó sì dojúkọ wá fàkọ́ọ̀lá ń sọ pé àrọ̀ àìsùn láì látakùn ǹjẹ́ ẹ mọ pàtàkì alẹ́ yi yìí ǹjẹ́ ẹ mọ pàtàkì alẹ́ yín òní ǹjẹ́ ẹ mọ pàtàkì ẹ alẹ́ fàyínà ráàsà mi àti sánàtì mìnìhà ọgọ́rùn-ún ọdún sóní alẹ́ yìí wà nú ẹ̀ alẹ́ yìí ó wà nínú ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ ni mímàníhúwa aláàzọ́ àrídìí ahadùn tí ò ní ṣẹ́kù ẹnìkan kan. kan nínú ẹni tó wà láyé lónìí ní àsìkò náà ìyẹn ni pé alẹ́ ọjọ́ òní yìí o bẹ́ẹ̀ ṣe ń wo yìí o gbogbo àwa tá a wà ń lónìí ní ti ilé toko wa o kò sẹ́nì kankan tí ó pé ọgọ́rùn-ún ọdún sí òní lásìkò yẹn tí ó sì wà láyé àfi kó ti kú. gbogbo àwa tá a wà láyé lónìí lálẹ́ ọjọ́ táwọn ibi sọ̀rọ̀ yẹn o in the next hundred years gbogbo wa àdìsí mọ́. àwọn ọmọ tán bá bí lọ́la ọ̀túnla àwọn lè wá o ṣùgbọ́n àwa yìí báńdírì tiwa ní ọgọ́rùn-ún ọdún gbogbo àwọn sọ̀hábà tí wọ́n ti wà láyé lọ́jọ́ náà lọ́hùn kò sẹ́ni tó kọjá ọgọ́rùn-ún ọdún. lẹ́ẹ̀kan sí kókó tàdísì fẹ́ sọ fún wa ni pé Abdullahi ó pe irun kẹyìn ní ìṣáì ó sì gbà pé àwọn kan ń pè ní atama kò fa wàhálà báàbù wákìlẹ̀ ìṣáà ìzàkítàmà ànáàsù àótà àkárù orí ọ̀rọ̀ àsìkò orun ìṣáì ìzàkítàmà ànáàsù ní ìgbà tí àwọn èèyàn bá kójọ àótà àkárù tàbí nígbà tí wọ́n bá pẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá dé náà ní kẹ́ kírun ṣáì àti karú àdìsí ní ìjẹjọ àdìs five six five am Muhammad ibnu amrin huwa ibnu le Hasan ibnu Ali qal sa'alina Jabiro. ابن عبد الله رضي الله عنه عن صلاة النبي صلى الله عليه وسلم فقال كان يصلي الظهر بالهاجرة والعصر والشمس حية والمغرب إذا وجبت والعشاء إذا كثر الناس عجل وإذا قلوا أخر والصبح بجلس لاتي محمد حديث 565 من تراث صحيح البخاري àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá a muhammad bono amurin látọ̀dọ̀ muhammad ọmọ amuri huwa ibnu alhassan òun ni ọmọ hassan ọmọ ali kọ́l ó sọ pé sàárì náà jábìrọ̀ ibn abdullahi abi jábìrù léèrè jábìrù ọmọ abdullahi abi léèrè ìbéèrè. an salati nabi sallallahu alayhi wa sallam abilere béèrè nípa ìrun ànábì faqala ó sọ pé kana yusalli dhuhra bil hajira ànábì máa ń kí ìrun lórí nígbà tí oòrùn bá yẹ̀ ní àtàrí ó máa ń kí ìrun lórí nígbà tí oòrùn bá yẹ̀ ní àtàrí náà ń pè hajira àsìkò tí àwọn èèyàn ọ̀fẹ́ pa ìjáde tì ìjáde sígboro rìn káàkiri ìgboro ìgbà tí wọ́n fẹ́ pátì tó rùn ó mú gan-an so wọ́n máa ń jẹ́ àsìkò tí òòrùn yẹ̀ ní àtàrí so ó tètè máa ń kí ìrun níbẹ̀rẹ̀ àsìkò náà so that wọ́n kálukú ó wọlé lọ sùn. wàlẹ̀ àṣùrọ̀ wọ́n máa kí àṣùrì wàṣámsù haya nígbà tí oòrùn sì wà níta tó sì wà ní funfun tí ò tí ì di tàmásóko. wàlẹ̀ magreb ọmọ akírun magrebi ìdá wajabat nígbà tí oòrùn bá wọ̀ wàlẹ̀ ìṣá ọmọ akírun ìṣá ìdá kásúra náà sùn nígbà táwọn ènìyàn bá pọ̀ nígbà táwọn ènìyàn bá pọ̀ ajal á tètè kírun náà ajal á tètè kí wáyìdá kọlù nígbà tí àwọn èèyàn bá kéré akọr á lọ lára wàsúbọ̀ ọmọ akírun ṣubú yìí bí gálàsì nígbà tí ojú mọ́ ojú sánmà ọmọ akírun ṣubú yìí nígbà tí ojú sánmà kò tí ì mọ́lẹ̀ tán gbòòlà nígbà tí ojú sánmà tí ojú sánmà tí gbogbo rẹ̀ ò tí ì di funfun pìn ìgbà tó máa ń kírun ṣubú nìyẹn ìgbà tí òkùnkùn alẹ́ kò tí ì tàn lójú sánmà ìgbà tó máa ń kírun ṣubú nìyẹn. báàbùn fọ́dùlù ìṣà orí ọ̀rọ̀ àjùlọ láìrun ìṣà adis 566 àni àìṣà rọ́díyàlọ́wọ́ àníhà fọ́ọ̀láti àátàmà rọ̀súlù lọ́ ìsọ́lọ́lọ́wọ́ aléyìí wàsálàm láìlátà بالعشاء وذلك قبل أن يفشو الإسلام فلم يخرج حتى قال عمر نام النساء والصبيان فخرج فقال لأهل المسجد ما ينتظرها أحد من أهل الأرض غيركم ẹ̀rí pé nú àdísì ta kàlẹ́ kan ó sọ bí ṣe máa ń kírun ṣáì ó ní táwọn èèyàn bá ti pọ̀ á tètè kí tí àwọn èèyàn ò bá pọ̀ á fi falẹ̀ déńjà tó wà ń bẹ làdísì fẹ́ mú jáde fún wa Hadith 565. No, Hadith 566. Hadith 566. Ani Aisha, látọ̀dọ̀ Aisha, rọ̀díyà lọ́wọ́ aníhá kí àlọ́ yọnu sí. Kọ́ọ̀láti, ó sọ pé, "An àtàmà Rasulullahi sallallahu alayhi wa sallam laylata bil isha." Ànábì jẹ́ kí gan la le ojo kan lati ki irun ìṣáì. ó jẹ́ kí ilẹ̀ ṣókùnkùn gan-an fún ìrun ìṣáì ní alẹ́ ọjọ́ kan wàzáàlìkà kọbùlà àyẹ́ṣùwá alìsìláàm ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ síwájú kí ìsìláàmù tó máa tàn káàkiri ayé ni ó fálàmù yàkùròjù ànábí ò wá jáde wá kírun mọ́sálásí kò jáde wá kírun ṣáì àtàkọ́ọ̀lá umar títí umar fi sọ pé náàmà nìsà náàmà nìsà wá síbíyàn àwọn èèyàn ti dé mọ́sálásí wọ́n dé mọ́sálásí ní kọ̀ọ̀kan irun ṣáà nẹ́bí sallallahu alaihi wasallam kò fi táìmù kan sí gbòógì fáwọn sọ̀hábà rẹ̀ ní ẹ̀yìn ìgbà tó bá ti tó tíṣà ìbá ti tó kí tọ́ba ti yọjú wọnú mọ́sálásí torí pé èèyàn bíi méjì mẹ́ta mẹ́rin lọ́wọ́ ń bẹ́ẹ̀ yóò tún padà wọnú lé lọ pé wọn ò tí ì pọ̀ tó nígbà tí wọ́n bá rí i pé mọ́sálásí ti kún yóò wá jáde yóò kírun fún wọn bàbá wọn tó wá ṣẹlẹ̀. Ànábì fi irun ṣáì lọ́ra lálẹ́ ọjọ́ kan ó jẹ́ kí ilé òṣókùnkùn dáadáa ìyẹn ṣẹlẹ̀ síwájú kí ìsìláàmù tó máa tàn káàkiri àgbáńlá ayé ni ó falamu yakuru kò jáde hata kọ́ọ̀lù hata kọ́ọ̀lù Umar títí Umar fi sọ pé nàmà nìsa wasibiyan àwọn obìnrin ti sùn lọ o àwọn ọmọ wẹrẹ náà ti sùn lọ o. fàkọ́rọ̀jà lọ́ba jáde fàkọ́ọ̀lá alẹ́lẹ́ masjid ó jáde ó kírun fún wọn ló bá sọ fún àwọn tó wà nù mọ́ṣáláṣí wípé ma yẹntẹ́zìrò ha ahadon min alil aridegbe irakum kò sí ẹnìkan lẹ́yìn yín nínú àwọn tí ń bẹ lórí ilẹ̀ ayé títún retí pò ń ṣẹ̀fẹ̀ kí ìṣáì àwa la ní ọwọ́ ọ̀gbẹ̀yìn gbogbo ayé ti kí ìṣáì tiwa ló kẹ́yìn. Adi five six seven. عن أبي موسى رضي الله عنه قال كنت أنا وأصحابي الذين قدموا معي في السفينة نزولا في بقيع بطحان والنبي صلى الله عليه وسلم بالمدينة فكان يتناوب النبي صلى الله عليه وسلم عند صلاة العشاء كل ليلة نفر منهم فوافقنا النبي صلى الله عليه وسلم أنا وأصحابي وله بعد شغل في بعد أمره فأعتم بالصلاة حتى إبهار الليل ثم خرج النبي صلى الله عليه وسلم فصلى بهم فلما قضى صلاته قال لمن حضر على رسلكم أبشروا إن من نعمة الله عليكم أنه ليس أحد من الناس يصلي هذه ليلة غيركم أو قال ما صلى هذه ساعة أحد غيركم لا يدري أي الكلمتين قال قال أبو موسى فرجعنا ففرينا بما سمعنا من رسول الله صلى الله عليه وسلم hadith 567 six seven nínú tíra sahihu al-bukhari àti ituma rẹ̀ ní èdè yorùbá an abi musa kí Allah sí láti ọ̀dọ̀ bàbá musa kí Allah yọ́nú sí kọ́ọ̀lá ó sọ pé kóńtù ana wa ashabi emi àti àwọn ènìyàn mi. alẹ́dínà kọ́dìmù máàyìn fìsàfínà àwọn èèyàn tá a jọ wọ̀lú láti inú ọkọ̀ ojú omi nuzulan nuzulan fi baki'in fi baki'in buthan agúnlẹ̀ sí àyè kan tẹ́ ń pè ní baki'u buthan. èmi àti àwọn ènìyàn mi tá a jọ wọ ọkọ̀ ojú omi dé ìlú agúnlẹ̀ sí àyè kan tí ń pè ní bakiu butahan belawa wà nàbí yorùbá madina ànábì sì wa ní madina nígbà tá a bá sọ pé. ànábì wà ní ìbàdàn ní àyè àwọn ẹni yìí wọ́n gúnlẹ̀ sí lálópọn ok fàkáàna yàtàná wà bùnàbí sallallahu alayhi wa sallam inda inda salati al-isha kulla layla kulla laylatin nafaru minhum fàkánà yàtàná wàbù náfàrù mínihùm igun kan nínú àwọn èèyàn tí wọ́n wà ní bàkí bùtàánù yẹn wọ́n wá máa pààrọ̀ ara wọn láti wá kírun ìṣáì lọ́dọ̀ ànẹ́bì torí lálùpọ̀ ó jìnà sí Ìbàdàn pínyàn bá rìn yàn rìn so àwọn kan wà kí ìṣáì lónìí nínú wọn lọ́dọ̀ ànábì àwọn yòókù òkè ní bàkíù yẹn tọ́bàtọ́jọ́ kejì àwọn tí wọ́n wá ní tán wà lélànà àwọn á wá ní òní bí wọ́n ṣe máa wá kí ìṣáì pẹ̀lú ànábì nìyẹn torí pé distance yẹn ó ogun. orí eléyìí ni wọ́n wà tí wọ́n máa alternate yẹ ọ̀tọ̀ làwọn tí ó wà lónìí ọ̀tọ̀ làwọn tí ó wà lọ́la orí ẹ̀ ni wọ́n wà fàwà fákọ́nà nàbíjà sallallahu alayhi wa sallam àná wà àṣìháàbì orí ẹ̀ la wà tí a fi wá ṣe kòǹgẹ́ ànábì èmi àtàwọn èèyàn mi kan tí ọjọ́ ìwà kíìsà ìpẹ̀lú ànábì nínú àwọn ọgọ́ta wa ń kíìsà ìpẹ̀lú ànábì so abáṣe kò ń gé ànábì abanlé wàláhù bá dúṣùgùlì ànábì sì ní àwọn iṣẹ́ kan tó ń ṣe lọ́wọ́ ńlé fèbáàdì amòrì nínú àwọn apá kan ìṣe rẹ̀ ó bí sì ń lé wọ́n sì fẹ́ kírun ṣáì fa àtàmà bí sọláàtì ànábì wa jẹ́ kílì oṣù dáadáa kí wọ́n tó kírun ìṣáì. hata ìbò hara lailu títí sílẹ̀ fi ṣú gan-an ànábì jẹ́ kí ilẹ̀ òṣókùnkùn títí ilẹ̀ fi ṣú gan nígbà tí ilẹ̀ ṣú gan-an fún makaraja fún makaraja nabi sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ànábì gáàdì sí wọn fasọ́lá bíhìm ó kí ìṣáì fún wọn falamma kọ́dà Sọláàtà nígbà tí ànábì parí ìrun tán kọ́lá lè mọ̀nà hádọ́rà wọ́n wá sọ fún àwọn tó wà pẹ̀lú ẹ̀ àwọn tí ó present aláàrí sílíkùn ẹ dúró síbi tí ẹ sì wá náà ẹ má tì lọ ó sọ fún wọn bẹ́ẹ̀ nígbà wọn sálámà ẹ sì dúró ẹ má tì lọ o ẹ máa dunnú o inna min ni'mati llahi alaykum pé nínú ìdára tọ́lọ̀ ọba ṣe fún yín anahu òní pé dágúdájú laysa ahadu minan nasi yusalli hadhihi òní pé kò sí tí ó ń kí ìrun ìṣáì ní àkókò yìí yàtọ̀ sí ẹ̀yin kò sí ọ̀nkálukú ti kí ìṣáì ó ti lọ sùn àrí ìsáhà kò sẹ́nì kankan nínú àwọn ènìyàn tó ń kírun ní àkókò yìí yàtọ̀ sí kò sẹ́nì kankan tó ń kírun ní àkókò yìí yàtọ̀ sí ma sọ́là hábí sáà ahadùn gairukum tàbí ó sọ pé kò sí ẹnìkan yàtọ̀ sí tó kírun ní àkókò yìí ìyẹn ni pé fíìlì mùdọ́rì lólò ni àbí fíìlì mọ́dí so ẹni yẹn ni bóyá mọ́dí lólò bóyá mùdọ́rì lólò ó sàn túmọ̀ sí nǹkan kan náà wípé kò sẹ́ni tó kí ìrun lákòókò yìí kò sẹ́nìkan mọ́ tó kírun iṣẹ́ ìlákòókò yàtọ̀ sí èyí tàjọ kírun yìí láyẹ̀dìrí ayálẹ̀ kalimata yìí ni ẹni tó gbọ́ rẹ̀ wá lọ́dọ̀ ọ̀sàbí sọ pé mi ò mọ èwo inú ọ̀rọ̀ méjèèjì ni ó lò ṣùgbọ́n bólò kínní bólò kejì ìtumọ̀ kan náà ni méjèèjì mú wa kọ́ọ̀lù ó sọ pé kọ́ọ̀lù abu musa abu musa ó sọ pé fárọ̀já náà lẹ́yìn tó bá wa sọ̀rọ̀ tán a padà wálé fáfàrí náà bì máa sẹ̀mí náà inú wa sì dùn sí ń tá a gbọ́ min Rasulillahi sallallahu alaihi wasallam láti ọ̀dọ̀ òjíṣẹ́ Allah kókó náà ni pé kókó ni pé wọ́n jẹ́ kí ìṣáyò pẹ́ kí wọ́n tó kí i.